الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن لفي وكاكري بتأتي الدواء أكيوا كابو سوري التواي توين فكه الإسلام التوكون التوكون تأتي ما أكبوا واسيوني يبيه لتنو فضيلة الشيخ Kọmọrùdín Yunus Akórèdé Hafizahullah ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ fíkùl Islam tòní kọ́lọ́wọ́n ọba Allah máṣá ìjẹ́ ó ṣe wá láǹfààní bismillah falyatafaddal mashkura. alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́n bá wa alladhi an'ama alayna bi inha'i sawmi ramadan ọba tí ó ṣe rọrùn fún wa láti gbààwẹ̀ tán ọlọ́wọ́n bá Allah ó ṣàánú wa ó ní kí ẹ̀mí wọ́n bẹ̀rẹ̀ ó ní kẹ́mi wọ́n parí ẹ̀ ọba tó ṣe bẹ́ẹ̀ fún wa ọba náà dúpẹ́ fún wa wassalatu wassalamu ala rasulihi muhammadin wa ala alihi wa sahbihi ajma'in àánú ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa asabatu ala dinillahi ba'da ramadan ètò kù lẹ́yìn ramadan òun náà ní kẹ́ni kọ̀ọ̀kan wa ká lọ lè dúró ṣinṣin lérí ẹ̀sìn wa ká má jẹ́sẹ̀ wọ́ yẹ̀ ẹ̀sìn táwọn wákàtí yẹn àti rí o oní ní islam a'udhu billahi minash shaitani rajim torí ọlọ́run bá ti ní inna dina inda Allahi islam ọlọ́run bá ní islam òun náà ní ẹ̀sìn tó wọn lọ́n yọnu sí o iṣẹ́ àlìjánná pọ̀ rẹpẹtẹ ara rẹ̀ láwẹ̀ afáwa sheikhul islam ibn taymiyyata rahimahullahu ta'ala rahmatan wasi'a wọ́n ní tí ń jẹ́ jọ́sìn ẹ لكل ما يحبه الله ويرضاه. wa yardahu gbogbo tọ́lọ́wọ́n bá aláàbá nífẹ̀ẹ́ sí tọ́lọ́wọ́n yọ́nú sí ni wọ́n ń pè níjọsìn minal aqwali wal a'mali az-zahira wal batina bóyá àwọn kan tá à ń sọ jáde lẹ́nu ni àbáwọn ṣe tá à ń ṣe àbáwọn yìí tó wà lọ́kàn wa tó jẹ́ pé kò ṣe ń tọ́ mà lẹ́yìn ọlọ́wọ́n ọba àmọ́ lọ́n fẹ́ ká dì sọ́kàn bẹ́ẹ̀ wọ́n láwọn tí wọ́n ń pè ní ìjọsìn lélẹ̀ ẹni bá ti wá ní definition yìí lọ́wọ́ eh, yọ́ọ́ mọ̀ pé Ramadan nìkan kan pè lẹ́sìn kìí ṣe Ramadan tán yóò wá pẹ̀sìn tí kò ní dẹlẹ́sìn mọ́ kò ní gbọ́dọ̀ sọ́lọ́n lẹ́nu mọ́ kò ní ṣe tọ́lọ́n fẹ́ mọ́ kò ní ṣe tí ọ̀yọ́ bá nú mọ́ yóò jáde kó nu ẹ̀sìn àwa ní kí ló dé onítorí jáde kó nu Ramadan ọmọ pé Ramadan gan ọwọ́ akọ wa bá ṣe dẹlẹ́sìn ni tí Ramadan bá wa lọ a lè mọ wá ṣẹ̀sìn bọ́lọ̀ sí ní kásì gbogbo táwọn ṣe ní Ramadan pátá ọlọ́run fẹ́ ká kọ ká mọ̀ ká wá ṣiṣẹ́ lérí ẹ̀ lẹ́yìn Ramadan ẹ̀yẹ miami ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́ bá wa ẹ má jẹsẹ̀ ẹ̀wọ́ yẹ àtisabat aladinila kádó ṣinṣin lérí ẹ̀sìn ọlọ́run ọ̀ràn yẹn ní o nítorí pé a padà kú a padà jáde láyé ìtẹ̀yìn bá sì ń ṣe òun náà ní kó ka máyàn lọ́wọ́ ẹni tí bá ń sin lọ́wọ́ bá ń jẹ́jọ́ bá kú náà yóò sin lọ́wọ́ tán ní òkú ẹni tí ìsìn sin lọ́wọ́ tó fẹ́ sin lẹ̀ ń jẹ́jọ́ bá jáde láyé yóò jáde láyé ìlẹ́ni tí ò sin lọ́wọ́ jẹ́ náà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ló fi ń sọ fún wa yí pé àwọn tán dó déédé lẹ́yìn ìgbà tán ti mọ ọlọ́run tí wọ́n sì ń sin lọ́run á fún wọn láti bọ̀ tán dáadáa lẹ́yìn náà á fún wọn láti janna ọlọ́run ọba ní innal ladhina qalu rabbuna Allah ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n sọ jáde lẹ́nu tó sì ṣe déédé tó wà lọ́kàn wọn ipe ọ̀kan ni ọlọ́run ọba kò yẹsẹ̀ wọn òòrè tọ́lọ̀ ń ṣe fún wọn kò yẹ ẹsẹ̀ wọn òòrè ní òde fẹ́lòmíì kò ní sin lọ́mọ ẹsẹ̀ ó yẹ ìwà mọ́sálásí tẹ́lẹ̀ nǹkan ń gbàwẹ̀ ń ṣe súnà ń gbòòrè dé ìrùngbọ̀n ní kọ́ńfà ń gbọ́ ya sòkòtò ń balẹ̀ díẹ̀díẹ̀ ń gbọ́ ya kò dìde tààjù dì má kò gbà wà ìlàmísà àti mándè má kò sì kó onú ẹ̀sìn látara òòrè tọ́lọ̀ wọn bá darí sọ́dọ̀ ẹ̀ ìṣe dáadáa wa sọ́lọ̀ wa ń dínkù ìṣe dáadáa sáwọn èèyàn ń dínkù ẹ̀sìn ń dínkù orí kan àdánwò lọ wọlé yẹn ìdí wọ́n pè lóore òun náà ni tọ́lọ̀ ń ṣe fún yàn lóore tó wá jẹ́ kéèyàn lékún bẹ̀rù ọlọ́run tó tún wá jẹ́ èèyàn lékún sàárà ṣíṣe tó tún wá jẹ́ èèyàn lékún níwà dáadáa tó tún wá jẹ́ èèyàn lékún lẹ́sìn eléyìí ni wọ́n pè ní dáadáa orí bá dé inú kó jẹ́ nẹ́ẹ̀mà àbí kó nẹ́ẹ̀kìmà bó láti wá mà kó orí tó wà lọ́wọ́ wa nẹ́ẹ̀mà ni àbí nẹ́ẹ̀kìmà tó bá jẹ́ orí yẹn ràn wá lọ́wọ́ láti súnmọ́ ọlọ́run ọba àtúnṣin lọ́wọ́ ọba alaa pẹ̀lú oore yẹn à ń lékún níbẹ̀rù ọlọ́run eléyìí náà máa jẹ́ ìkẹ́ ọlọ́run oore tó bá jẹ́ pé ń lè wá sọ́lọ́run ń mú wá kúrò ní wá kúrò láàrin àwọn ẹni àwọn ẹlẹ́sìn ẹ̀sìn dínkù lára wa ìwà burúkú wá ń pọ̀ nínú ni kìí ṣe ìkẹ́ ọlọ́run ni ọlọ́run kan gbé gbára oore ni Rabbunallah wọ́n dúró ti ọlọ́run àkídà wọn lálàáfíà wọ́n gbà pé Allah lọ́ba tá a sìn òun nìkan lọ́ba tó yẹ ká máa sìn fún mọ̀sàkọ́ọ̀mù wọ́n tún wá dúró déédé tatanazzalu alaihimul malaika ọlọ́run bá ní tó bá tẹ̀sí kò tó wọ́n jáde láyé àwà níka àwọn màláìka tó fẹ́ gbẹ̀mí kí wọ́n sọ kalẹ̀ Allah takhafu tẹ́ lẹ́yìn náà ẹ̀yin òsín nínú ẹni tí wọ́n bẹ̀rù níbi tẹ́ ń lọ wa abshiru bil janna ẹ máa dùnra yín nú ọmọ àlìjẹ́nà lẹ́yìn torí pé ẹgbọ́n lọ́ngbọ́n ẹsẹ̀ yín òsì yẹ ọlọ́mdà yín wò ẹsẹ̀ ọ̀yẹ òrèdè ẹsẹ̀ ọ̀yẹ ọlọ́fàdà ẹsẹ̀ yín ẹsẹ̀ ọ̀yẹ òsìta yín ẹsẹ̀ ọ̀yẹ ọlọ́mọba àdá ọba àlìjánà tá a sàdéhùn fún yín pé ẹni tẹ́sẹ̀ rẹ̀ ọba yẹ àlìjánà láti sẹ̀sán àlìjánà náà ti ń bẹ o ó sì ti ń retí yín ẹ máa wọ̀ ọkàn yín àlìjánà lẹ́ ń wò yẹn kọ́lọ́mọ́sẹ̀ ìfàwa náà sínú wọn ọfẹ́ wà àlìjánà alákọ̀ọ́kan tó kọ́ mójútó lẹ́yìn Ramadan òun náà ní pé kó mójútó bó ṣe máa bẹ nínú ẹ̀sìn àwọn nǹkan tó lóòsìn má nínú Ramadan má débẹ̀ má gbogbo tó ń ṣe nínú Ramadan má mójútó wọ́n jẹ́ sẹ́yẹ̀rẹ̀ ọyẹ́ nítorí pàwẹ̀ tán nínú àwọn iṣẹ́ àlìjánà tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ mójútó òun náà ni pé ìmánì rẹ̀ má jẹ́ ọyẹ́ sórí àkídà ìgbàgbọ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀ nǹkan kan gbọ́dọ̀ sí ọlọ́run Allah náà ni ọba wa òun náà lọ́ba tó dá wa òun lọ́ba tí ń tọ́jú wa ṣẹwárò nìkan tí ń tọ́jú wa yẹn òun náà lọ́lẹ́tọ̀ sí ẹ̀sìn wa ẹni tí ò wa gbọ́dọ̀ sí ọ yọra nínú bọ̀rìṣà sọmọ nínú àwẹ̀ ọba wọn sọ̀rọ̀ òdílé ẹ̀gbẹ́gún ẹ̀sẹ̀yọ̀ ẹ̀sẹ̀gúnnú bẹ́ẹ̀ ni ẹ̀sì bọ omi kọ́dà gbogbo àwọn tí wọ́n ń bọ náà àwọn tàn ká ń dúlẹ̀ báwọn wọn làwọn sàdúrà mùsùlùmí tàn ká ń àwọn abọ náà àwọn náà tán náà kálukú amójútó kura kura ńlá mójútó kura ńlá ń kà ọlọ́run Allah nìkan lágbàgbọ́ agbàǹkan mi gbọ́mọ́ gbogbo àwọn ẹbu adáadúró gbogbo àwọn pèsè adáadúró àfọ̀jálàbẹ́gàn ògúnṣẹ́ nínú àwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àṣẹjẹ́ kálukú sọ́dẹ̀ ìyàwẹ̀ pé alájà ẹ̀yà àwẹ̀ ní kẹwàá gbà ọ́ àìlónú àwẹ̀ torí ọ̀nà ti mọ̀ pé bàbá ti lónú àwẹ̀ ọlọ́run ní gbà àwẹ̀ torí àwọn tó gbàgbọ́ ọlọ́run pè kàn wá gbà àwẹ̀ yá ayọ̀ lẹ́dí ní àmọ̀nù ọlọ́run ni mo pè yín tẹ́gbà mí gbọ́ tẹ́gbà nǹkan mí gbọ́ kutiba alaykum siyam ẹ̀yin ní kẹgbà àwẹ̀ ìgbàgbọ́ gbọ́ àlìjánnà firdaus òun náà ni ọ̀sọ̀ kalẹ̀ sí o kọlọmọsà sí ààyè náà láàyè ẹni kọ̀ọ̀kan wa máa dá bá dá ramadan ìtọ́kàn lẹ́yìn ramadan náà ni pé má jí imáni rẹ̀ ó bàjẹ́ o má padà sílé adáfá má padà sílé adáhunṣe má padà sọ́dọ̀ pásítọ̀ má padà sọ́dọ̀ àfa ìlẹ́bọ̀ má padà sọ́dọ̀ àfọ̀ jẹ́làbí má padà sọ́dọ̀ àwọn tí wọ́n sọ fún ọ pé nǹkan mi ń bẹ lẹ́yìn ọlọ tó lè fọ́ kó nínú ṣòro tó sì là ó kó wàhálà ọlọ́run tó gbà wẹ̀ fún yẹ tó fi panú fún yẹ ìmánì rẹ̀ ló ní tó fi ṣe bẹ́ẹ̀ mọ́jì ìmánì náà bọ̀ o sórí tó bá ti tara bọ ẹbọ ààwẹ̀ tó rò pọ̀ gbà tí wọ́n ti kọ́lẹ̀ wọn parẹ́ ni o gbogbo sàárì rẹ̀ wọ́n parẹ́ ni o gbogbo kìyàmù lẹ́ẹ̀lì tó ṣe àti gbogbo ẹ̀sùn rẹ̀ ìtìkáfù rẹ̀ wọ́n parẹ́ ni o tó dà nábì ti sọ fún wa pé ọlọ́run ní wọ́n lè wọ̀sẹ̀ mọ́ ìtọ́kàn lẹ́yìn Ramadan òní kíkà fẹ́ Ramadan àtúnra wa sí lára ẹ̀ òun náà ni ká dún ní mọ́ sunna nabi wa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo ẹni tó bá mójútó sunna nabi yóò dọ̀ máa lè jẹ́nà nínú àwẹ̀ ẹ̀ rí pé sunna la fi bẹ̀rẹ̀ àwẹ̀ sunna la fi parí ẹ̀ èyí ni àwa tá ń ṣe sunna ṣe ara àwọn tí wọ́n ṣe sunna àbẹ̀lọ́n fáwọn káwọn ò túbà ní mọ́jẹ́ sunna rẹ̀ ó bọ́ sàárì sunna ni kò sínú Kùránì ànábì a máa ṣe ó sì gba ládá torí ọlọ́run ló sọ fún ànábì pé kó fi sínú súnà rẹ̀ ànábì ò ní pàṣẹ kankan fi kọjá pé látọ̀dọ̀ ọlọ́run ló ti wá ó lè wá wà nù koran ó sì lè má wà nbẹ kọjá pé nù súnà lọ́wọ́ súnà ní mú yàn dọ́mà àlìjánná ó rí i pé jákàtà ayọ̀ súnà súnà ní lójú ọ̀sẹ̀ má ṣe bídí àmọ́ lẹ́yìn Ramadan wọ́n tún padà sínú bídí àmọ́ gbogbo tá a sínú Ramadan pátá kìyàmù ni o ìmọ̀ kọ́ ọmọ Ramadan ìmọ̀ náà wàhálà sábà gófìrà láwọn ọmọ ọ̀tàkọ́dà mẹ́dánbì àdèdè tarawih àti kìyàmù lè àti tahajjud ó rí pé gbogbo ẹ̀wọ́n ní í ṣe pẹ̀lú sunna bá nábì ṣiṣẹ́ àwọn ọ̀rọ̀ rẹ̀ láti lè kọ́dìrì ẹ̀ àdìdè ní gbogbo ọ̀rọ̀ àti náfìlà sunna náà ní okùnfà àlìjánà sórí tẹ́yìn bá ti ṣe bídíà ẹ̀ bídíà ọlọ́run ní gbà bọ́lọ́run bá ti wá gbà inú náà lè parí sí kọ́lọ́mọṣẹ́wà wa sallam kullu ummati gbogbo àwọn ìjọ mi pátá yadkhuluna aljanna wọ́n wà aljanna o illa man aba àfàwọn tó bá láwọn ọ̀wọ̀ qalu ya rasulallah man ya aba tani wàá sọ pé wọn wọ̀ owó jíṣẹ́ lọ́wọ́ anábì man ata'ani ẹni bá ti tẹ̀lé mi dakhala aljanna kó wà aljanna ni wa man asani faqad aba ẹni tó bá sẹ̀mí tó ya pa ojú ọ̀nà mi òun náà ni ọlọ́wọ̀ wọ aljanna ọlọ́njà bá nábì wọlé ọlá àdúrà nìkan ràn ó ọ tẹ̀ra masunna ọ yàgò fún ní bídíà àtàwọn tí wọ́n ń ṣe é sọmọ pé ẹni tí ń ṣe bídíà ń sìn gbogbo tí ń sọ pátá tó bá ti sọ tán yọkàn ní wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ ní Morocco wọ́n ṣe bẹ́ẹ̀ ní Cairo wọ́n ṣe bẹ́ẹ̀ ní Fásì wọ́n ṣe bẹ́ẹ̀ ní Sudan wọ́n ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá àwọn bàbá wa ló gbé lẹ̀ kò ní ní Ọlọ́run sọ ànábì sọ sórí gbogbo tí ń sọ yẹn ẹ kò lẹ́sẹ̀ ńlẹ̀ ní ọ̀sẹ̀ wa ó dìgbà tán bá sọ pé Ọlọ́run bá ní àṣẹ tí wọ́n sì sọ bí tọ́lọ́run bá Allah ti ní àṣẹ nínú Kùránì ànábì ló ní àṣẹ lóòótọ́ àyẹ̀wò sọ bí tó wà nínú àdìsí eléyìí ni yóò jẹ́ kéèyàn orí ẹ̀sìn ọlọ́run bá sìn má ṣe bídíà o bídíà náà ni mo pàṣẹ rẹ ni o mo ní àmìlà amala laysa alayhi amruna fahuwa raddun ànábì ni gbogbo ẹni bá ṣiṣẹ́ kan tí èjẹ́ pa wàhálà ní kó ṣe èmi ò ṣe kó tó ṣe ọlọ́run ní gbaṣẹ́ náà lọ́wọ́ ẹ̀ ọlọ́run dá padà sí bọ́lá bá ti dá padà fún ọ ta ni ó gbà lọ́wọ́ rẹ̀ mo bá ti wá gbà kí ni wọ́n wá ṣèrò fún ọ tó fi wà lè jẹ́ náà tó ti jẹ́ pé ọ̀dọ̀ àwọn àfáà súnà ni wọ́n máa ń lọ ọ̀dọ̀ àwọn àfáà súnà ni ó ti máa gbọ́ ẹ̀kọ́ ọ̀dọ̀ àwọn àfáà súnà ni ó ti máa gba kéwù ọ̀dọ̀ àwọn àfáà súnà òun náà ni kó o ti máa gbàgbọ́ yẹ ẹ̀sìn rẹ̀ nítorí pé ẹ̀sìn yẹn ni ọ wá ni ó sì ní bí wọ́n ṣe tó o bí wọ́n ṣe tó o ní kò gbọ́dọ̀ dàrú báwọn kan bá wá ń dàrú sí yẹn ní dá wọn lóhùn ní táà nínú bí ṣe táwọn sàábà ṣe àwọn táàbì ń ṣe àwọn tọ́tẹ̀lé àwọn táàbì ń ṣe àwọn máàlìkì ṣáfì àbúrò ànífàyìn tí wọ́n ṣe ètò fi àwọn sheikh islam ibn Taymiyyah tó fi dé ọ̀dọ̀ àwọn sheikh muhammad abdul wahab najidi rahimahumallahu rahmatan wasi'a tó fi dé pé àwọn àfáà àwọn náà wọ́n ń gbà látọ̀dọ̀ wọn sheikh alalbani sheikh ibn baz sheikh salih al-uthaymin eh, sheikh salih al-fawzan eh, sheikh abdullah jibril wa ghayruhum nínú àwọn àlùfáà ńláńláńlá tó dé pé àwọn yóò sọ̀rọ̀ lérí ìfẹ́ nú tó bá ti ní kíní ẹ̀sìn ni wọ́n sọ ibi tó wà wọ́n máa mú ẹ̀sìn ni wọ́n sì máa ń gbà ni a máa gbà sí àmọ́ ká wá máa dẹ̀sìn rú ká máa pè lẹ́sìn ká máa mú àdáda lẹ̀ wá ká máa lélẹ̀ iná dá ànábì náà tọ́bárí yọ fẹ́rẹ̀ èèyàn dùn máa tọ́bárí wọn ìpele ìlẹ́sìn bídíà ni wọ́n máa ń pè tọ́ba ti fẹ́ wà lìjánà ẹ̀yàn máa yá mi ọ̀tẹ̀ràmọ́ súnà lẹ́yìn náà nínú àwọn tí máa mú yàn wà lìjánà òun náà ni kò mójútó ìmọ̀sọ̀kùn ẹbí pọ̀ ìmọ̀sọ̀kùn ẹbí pọ̀ sọ̀pẹ́ náà àwẹ̀ gbogbo àwẹ̀ bí náà lájọ́ ń kóra wáká àfin kan náà wa mọ́jọ́ okùnrin bí ọjà lẹ́yìn Ramadan o àbúrò bàbá ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ àbúrò ìyá ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ bàbá rẹ̀ àtàwọn bàbá rẹ̀ lókè ọmọ ẹ̀ àtàwọn ọmọ ọmọ ẹ̀ àǹtí rẹ̀ brọ́dà ẹ̀ tájọ́ ọmọ ìyá ẹ̀ àtàwọn ọmọ wọn ọ̀nkù rẹ̀ àtàwọn ọmọ àbúrò ìyá ẹ̀ àtàwọn ọmọ àbúrò bàbá àtàwọn ọmọ àwọn tí wọ́n ń pè ní ẹbí lélẹ́yìí àgbọ̀dọ̀ jí dáadáa ó já láàrin wa àti wọn nínú Ramadan a sì dáadáa síra wa púpọ̀ lẹ́yìn Ramadan náà ẹ̀dẹ̀ a máa sì dáadáa bí pápá sí ká anábì ni wọ́sílò lárhàmà anábì ni ẹ máa sókun ẹbí pọ̀ wọ́sọ́lù bìlẹ́ẹ̀lì wà náà sùn yá ẹ̀sìn máa jí lóru lásìkò táwọn yẹn ń gbádùn ọ̀run lọ́wọ́ tẹ́lẹ̀ kò ló lè jẹ́nà tàbí sàlám ẹ̀yin ò lè wà jẹ́nà pẹ̀lú dẹ̀ra ẹ̀ lè wà jẹ́nà pẹ̀lú rọrùn nínú àwọn sí àlìjẹ́nà ọ̀nà ni eh, kafalatul aitam ẹnì kọ̀ọ̀kan wa gbàgbà wẹ̀ tán ẹ̀rí pé àwọn là ń tọ́jú àwọn ọmọ wa àwọn ọmọ wa wọ́n yọ̀ sí wa lọ́rùn sọ́dọ̀ àwọn ọmọ òrukàn àwọn ò ní bàbá mọ́ bàbá tí wọ́n ti wà nù yẹ̀pẹ̀ ó ti wà lábẹ́ sàárè bàbá wọn lè wálé ayé má wọn ò tún lè pàdé má dọ̀run nínú àwọn ṣe olóde tá a tún mú tá a máa ṣe láwọn mọ́ṣáláṣí wa òun náà ni kafalatul aitam ẹ̀ nínú àwẹ̀ gbogbo àwọn ọmọ yẹn wọ́n rí nǹkan gidi jẹ nínú àwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n náwó sí wọn gbogbo àwọn tó jókòó Eh, àwọn èèyàn náwó sí wọn nígbà Ramadan lọ tán ẹ̀mẹ́jà filẹ̀ anábì náà wà káfílì yẹ tí mi fi jẹ́nà ti káhàtẹ́ yìí èmi àtẹni tí ń tọ́jú ọmọ òrukàn àjọ wà lálẹ́ jẹ́nà báyìí wọ́n àṣàrà bẹ ọ̀ṣùbọ̀ ẹ̀hì àṣàbábàtì wọlé ọ̀ṣùtọ̀ anábì ni mú ìka fábẹ̀lá àti ìka tààrin òfìsẹ́ gbé ara wọn ìgbé bí wọ́n ṣe wà papọ̀ yìí bí mi àtẹni tí Ramadan lọ́tán iṣẹ́ rẹ̀ ọ̀tán o àlìjẹ́nà tá a fẹ́ wọ̀ yẹn iṣẹ́ tá a ṣe pọ̀ rẹpẹtẹ ààrẹ náà ni ká máa yẹn náfìlà dáadáa ẹ̀ náfìlà bọ̀tá bá ti lálọ́ àlá ká máa yẹn náfìlà anábì ní òun gbọ́ ohun ẹsẹ̀ Bilal nínú àlìjẹ́nà òun á béèrè lọ́wọ́ ẹ̀ pé ah, kí ló máa wá sí i ó ní máa tàwà bá àtòwòtò ilá sọ̀lẹ́ ètò bá àdàwó máa ṣàlá òlé ẹni ọ̀sọ̀lẹ́yà ó ní mi ò ní sàlùwàlá àfi kí n kí rákà méjì lẹ́yìn lọ́la anábì ní fahadhi bí adhi so ìtọ́ ṣe aláka méjì tó ń kí lẹ́yìn àlùwàlá yẹn òun náà lọ́lọ́run fi torí ẹ̀ fún ọ̀la àlìjánná gbogbo àsìkò tó bá ti sàlùwàlá tán kárí pààyàn aláka méjì méjì ìmọ̀ jẹ́ ìyàwó àlìjánná ni àwọn nǹkan máa wá sí bídíà láwùjọ wa yìí wọ́n máa ní aláka méjì tí Bílálì yàn anábì kò fi lè lọ́wọ́ ọlọ́run sì gbà á lọ́wọ́ ẹ̀ ma pé anábì ti padà sọ fún Bílálì pé kọ́ máa yàn á lọ ipe ọlọ́run fẹ́rẹ̀ẹ́ àwọn àwọn mọ̀lúdì àtàwọn ṣe bídí àtẹ́yìn dálẹ́ǹsì anábì òní wà kọ̀nfàmù òun fẹ́yìn anábì òní wà kọ̀nfàmù rẹ̀ pé èyí náà ọlọ́nfẹ́ kò sẹ́ni tí ó sọ fún wa mọ́ ló ṣe jẹ́ pé àlèyáwó máa kì mọ́lẹ̀ tó lẹ́kùn dín ìnàkùn anábì ó ní ẹ̀sìn ti pé kí tó lọ tí má nìkan ti pé ìtumọ̀ ẹni pé gbọ́dọ̀ fi kún ẹ̀sìn gbọ́dọ̀ yọ kún bẹ́ẹ̀ anábì lẹ́sìn ti pé wọ́n àti ìdẹ́ra mi ti wà lérí yín wọ́n rọ̀ dé lakumul islam adina islam náà lẹ̀sìn tí wọ́n yọ́nu sí kẹ́ẹ̀mọ́ ṣe islam náà yóò wà ní sí pẹ̀lú sunna nabi níta nabi bá ti fọwọ́ sí nínú islam ni wọ́n pè ní ẹ̀sìn mada ba'da ramadan kí ló dúkù lẹ́yìn ramadan ká máa tún eré lẹ̀sìn náà lókun kọ́ máa ṣe dáadáa sí gbogbo èèyàn kọ́ máa ṣe dáadáa sí ni tí ń nínú orin ni òkúta ni ẹ̀gún ni èso ni ìgò ni wọ́n sáré pé kíní yìí á báwọn yẹn bá kọlù yóò ṣe sábàbí aburú fún wọn ọmọ wa mú kú àwọn èèyàn ọmọ wa wò pé irú èèyàn ìlélẹ̀ nígbà tí ń bọ̀ láàárọ̀ òun ní palẹ̀mọ́ òkúta táwọn ọmọ tó fi gbá bọ́ọ̀lù tí wọ́n ti gbé kúrò lójú títí òun lọ́pàlẹ̀mọ́ òun lọ́pàlẹ̀mọ́ ẹ̀ ó tún bọ̀ nírọ̀lẹ́ ó tún rí èso ó lójú ọ̀nà ó irin ó lójú ọ̀nà ah irú èèyàn olélè ọ̀fẹ́ wà lè jẹ́nà ni àwọn ẹnìkan tí mú yàn wà lè jẹ́nà ìmọ̀ mú nǹkan tó lè sàwọn èèyàn sòtá kó lójú ọ̀nà èyí máa ń sọ kún fún àlìjẹ́nà fún wa anábì ńlá kọ́dọ̀rọ̀ ayé tó rọ́jùlá anábì mo rí arákùnrin kan yàtà kọ́lá bó fi lè jẹ́nà ìwà ń ìyí lọ ìyí bọ̀ nínú àlìjẹ́nà fi ṣájára ti sábàbí lè ajílẹ̀ ṣẹ́jẹ̀rẹ̀tì nítorí igi kan igi wọ́rọ́kọ́ kan igi ẹ̀gún kan kọ̀tọ́ ha min dọ́hàrẹ̀ tọ̀rík o rí lójú ọ̀nà o si kọ́tẹ̀ oge ògbèkú káàní ti lóde nurse igi yìí sì ń ṣe sùtá fáwọn èèyàn àwọn èèyàn ti fara pa nípasẹ̀ rẹ̀ nínú àwọn èèyàn anabi ni wọn ní tarakùnrin yẹn ṣe tó fi wàlìjá náà nìyẹn èyí tẹ gbọ́rọ̀ yé èyí tọrọ òye ìwà ń lọ ẹ̀sìn máa boko haram ẹ̀sìn islam ẹ̀rí tẹ̀sìn islam ni a máa ṣe ó ní a máa gbé ìnira kó fẹni tí ń bọ̀ tá a máa rí tọ́lá ẹni tí ń bọ̀ a máa rí ó ní ká ní humanity pé ọmọ èèyàn ká ní ó sì gbà bí kọjá ká gbé igi ẹlẹ́bùn kó fún lójú ọ̀nà èso ká mú kó kọ́dà àfẹ́ mọ́rú ẹ̀sìn tí ń sìn islam ò fẹ́ nira fún anybody lérí ilẹ̀ ọlọ́ eléyìí dọ́mọ àlìjánná nítorí pé ó gbégi ẹlẹ́gùn kó lójú ọ̀nà ànábì wa ń sọ fún wa pé káwa náà rí bẹ́ẹ̀ káwa náà kalẹ̀ tipasẹ̀ rẹ̀ kalẹ̀ fi wà àlìjánná ọlọ́ ọwọ́ yanu pagala ọ̀nlọ́ alùsùnà máa boko haram tí wọ́n náà sì máa pè é rọ́lọ́ ń pa àwọn alùsùnà èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n àwọn alùsùnà wọ́n máa ń jòkó tòdodo wọ́n sì máa ń takùtì àwọn alùsùnà èèyàn dáadáa ni wọ́n kọ́lọ́mọ́sá ìfàwọ́nà sínú wọn ìwọ́n náà kọ́lọ́mọ́sá ìwọ́n náà alùsùnà alùsùnà ìṣẹ́gbẹ́ kan téèyàn máa ń wọ̀ wípé ẹ̀dàkùn ìjọ lèmi náà darapọ̀ máa yín rọ́ o ìmá tẹ̀lé ìjọ ọ̀nà ọlọ́run àti tànàbì ni wọ́n ń pè ní alùsùnà mùsùlùmí tí ń tẹ̀lé tànàbì ni wọ́n ń pè ní alùsùnà wọ́n sì ọ̀rọ̀ gbọ́ wọ́n sì kéwúké bọ́ọ̀ bá ṣe súnà ò lè lẹ́sìn torí súnà gangan ló ṣàlàyé Kùránì ò lè gbálẹ̀ Kùránì yìí àfikọ́ pé súnà ni ó ṣàlàyé ẹ̀fọ́ nígbà gbàwẹ̀ tánsì ìwọ iye agolo táyọ̀ nínú jáka ọkà anukura hmm. àwọn èèyàn táà fún jáka nínú sóra wò lọ́wà ṣebí anabi muhammad lọ sọ fún wa yí múdù mẹ́rin la máa ń yọ fẹ́rí kan ọwá ní òwò sí súnà kí ló wá ṣe ìranù lókùn tó máa ṣe ẹ máa yá mi sáré jẹ́nà pọ̀ rẹpẹtẹ nínú àwọn ṣe tá mójútó lẹ́yìn ramadan òun náà ní ká sọ àwọn wa ká sì sọ abẹ́ wa ifsul lisan wal farj ẹ̀rí abẹ́ àti àwọn méjèèjì òun ní máa ṣokùnfà ìparun fáwọn èèyàn ànábì wa ní gbogbo ẹni tó bá ti sọ abẹ́ rẹ̀ tó sì sọ àwọn rẹ̀ kò fa àwọn sọ̀rọ̀ ẹ̀yìn kò fi ṣòfófó kò fi darin àwọn èèyàn rú kò fi bú àwọn ẹni rẹ̀ kọ́lá àwọn yẹn bá débi pé wọ́n tún bú àwọn sàábà nàbì kọ́mọ sọ wá lọ́daràn àwọn àjọṣe à wọ́n sì máa ń ṣépè lábúbákiri Umar Uthman wọ́n sì láwọn ń sísìlá wọ́n máa ń ṣépè lé ìyàwó Aisha ìyàwó ọ̀gá ìyàwó anabuwa Muhammad wọ́n sì láwọn ń sísìlá èèyàn miami àwọn yìí tàbá lè sọ tàtúbá lẹ́yìn náà abẹ́ wa tàbá lè sọ ọkùnrin wa kó dúró lérí ìyàwó ẹ̀ èyí tó bá ti lágbára wọ́n máa gbà wẹ̀ kó sì sùúrù wọ́n máa lọ́rẹ̀ obìnrin tí ó máa bá láṣepọ̀ sínà kíyàwó kó dúró lérí rẹ̀ nìkan káwa rọjúrọjú títí táàfilọ lè pàdé ọlọ eléyìí máa sọkùnfà àdìjánná fún yàn ẹ̀rì pẹ̀lú Ramadan àkùrà dúró lọ́sàn àtìyàwó halali àtàwọn oníhàrámù kò sẹ́ni kankan tó ṣe sìnà nínú Ramadan kò sẹ́ni kankan tó bí obìnrin lásìpọ̀ lọ́sàn Ramadan ó sì jẹ́ pé òru wọ́n yọ̀ǹda fáwọn àtàjọ kan àtìyàwó halali àwọn àtàwọn rọjú fúsù kan tó ṣe sìnà lẹ́yìn Ramadan yọ̀ǹda Eh, kan bẹ̀lọ́n ọba tó mú ọdún lọ́sọ̀kan yẹn kó mú ọdún tí tó fi márì tẹ́nìkan fi ní máa ṣàṣà rẹ̀ wò mọ́ ọba tó jóbìnrin òun pẹ̀lẹ́ ló gbàgbọ́ dọ́dọ̀ òun kírun àwọn èèyàn ń ṣe aṣọ rẹ̀ wò ọlẹ́lẹ́sìn ni ọ́ òun pẹ̀lẹ́ lẹ́lẹ́sìn anábì ní máa ń yẹ̀dùn mánu lè máa bẹ́ẹ̀ na lè i egun méjì tó wà ń parí kẹwàá yìí ẹran nǹkan bẹ láàrin rẹ̀ garanti ipe wọn ò ní fi sọ̀sọ̀kúsọ òun òun ní fi dànkan rú òun ní fi bànkan jẹ́ ọmọ abẹ́ ìnàdì ìjìlẹ̀ yìí ẹni bá lè fún òun ní garanti ẹran tí ń bẹ láàrin ìtàn méjèèjì òun náà ní abẹ́ wa àdìmánu lẹ́wọ̀n ìjẹ́nà anábì ní ìmìnà fún garanti pé yóò wà ìjẹ́nà pẹ̀lú àánú ọlọ́run ọba wa ẹ̀rọ mayami inú ẹ̀sìn wa inú sí àlìjẹ́nà òun náà ní ká máa tẹ̀lé àṣẹ ọkọ gbogbo ẹ̀yìn ìyàwó ẹ̀ ti ó tún ṣẹpẹ́rẹ́ díẹ̀ ní Ramadan torí pé ẹgbòwó ọbẹ̀ ẹgbòwó ata ẹgbòwó ẹran ẹgbòwó oúnjẹ wọ́n tún bùn yín lówó nínú Ramadan wọ́n la ń jẹ sílé torí ẹ̀ ló sì ń tẹríba kìí sí pé ọ̀fẹ́ tẹríba ọlọ́mọba aláàpá ó láṣẹ pé ìwọ obìnrin bó sì ń ṣe dáadáa ní Ramadan yẹn bẹ́ẹ̀ náà ni kò máa ṣe lẹ́yìn Ramadan o àrùjálù ọlọ́run ṣe ráwọn ọkọ yín kò wù àmúna alẹ́ nìsa àwọn náà ni alámòjútó yín àwọn lọ̀gá fún yín o bí má fàdọ́lọ́lá ọba àdánwò àdàbáàbò ọlọ́run bá aláàlú gbé wọn lékè yín lóní kẹrin máa bẹ lábẹ́ wọn ó sọ wọn dọ̀gá fún yín ọlọ́run ni mo tó bẹ́ẹ̀ àfi kó náà tó bẹ́ẹ̀ kọ́ mọ́ bá rí ìbínú ọlọ́run ẹlẹ́ẹ̀kejì wọ́n bí máa ń fọkùn mi náà mo wá lè yín ọlọ́run ní bóun ni òsín ní jẹ́ ọ̀gá yín nígbà ọjọ́ pé àwọn ni wọ́n ń ṣiṣẹ́ ẹ̀yìn lẹ̀ náwó nínú owó wọn lẹ̀ ná lẹ̀ sẹ̀mí ìbẹ̀lẹ̀ jẹun lẹ̀ ti ń mu lẹ̀ ti ń wọ́sọ́ lásẹ̀ wọn anábìnrin sasọ́ láti lè gbogbo àti obìnrin bá kírun wákàtí márààrún ọ̀sán ọmọ ti ṣàrà ha tí ó sì gbàwẹ̀ rọmọdán èyí tá gbàtán yìí wàá sọ náà ti fàríjà ha ó ti sọ abẹ́rẹ́ ẹnìkan kan sí lásọ̀wò rí ẹnìkan bá lásìkò sí náà rí lẹ́yìn ọkọ rẹ̀ tí ń súnmọ́ nìkan wá àtọ́ àti zawjà ha anábìnrin tí wọ́n ń tẹ̀ láṣẹ ọkọ obìnrin tó pé tọkọ rẹ̀ bá ti ní òtó òtító dó òtító jáde yọ jáde wọlé yọ wọlé lágbájá má bàa sọ̀rọ̀ yóò dúró bí mo ṣe fẹ́ ni mo ní jẹ nǹkan báyìí má kò sì ní ṣe má mo ní kọ́ ọmọ bá ń sin nǹkan báyìí yóò sì máa ṣe ń tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ ọfẹ́ jáde ó ní òun ò dágbére fún àbú òun ò dágbére fún aláàjì o òun lè jáde àbí tí wọ́n bá dé o nọ́mbà wọn òun pè kọ́ lọ ó ń tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ kí lálẹ́ ha wọ́n ní wọ́n sọ fún jọ́ọ̀lì kìyàmà pé odùkọ́lì àlìjànàtà mẹ́ni àfi kó mú àlìjánà fèdọ́s àlìjánà fèdọ́s lànàbí wa àlìjánà fèdọ́s lọ gajù àárín lọ́sí wa wá wo ohun tí èèyàn máa ń ṣe téèyàn máa fi ń wọ̀ àwẹ̀ Ramadan o ti gbà yẹn tán alhamdulillah èyí tó sì jẹ́ náà ọ padà san ọ sàgbà rẹ̀ tán ọ sì sinna ọ sì ń kẹrùn wọn wá sọ pé o tó ń tẹ̀lé àṣẹ ọkọ ìtumọ̀ ẹni pé bọ́kàn bá ti bọ́ nínú mẹ́rẹ̀ẹ̀rin yìí àlìjánà fèdọ́s rẹ̀ kò ní rọrùn torí ànábì tó ní òun kírun òun gba Ramadan ọ̀sọ̀ abẹ ìwà ń tẹ̀lé àṣẹ ọkọ̀ ọ̀kàwé púpọ̀ ìwé náà ní disturb rẹ̀ ọ̀kàwé ìwé tó ka ní ìwé náà lọ kọ́kọ́ kà òṣèlú nìkan tó kàwé tó rí lójú ọmọ ọgbọ̀n ọ gàràgàrà ọ̀rẹ́ wà púpọ̀ nítorí pé ìwọ lọ́rẹ́ wà jù láyé ọ̀rẹ́ wà obìnrin tó bá rẹwà tí ó bá níwà tí ó tẹ̀lé àṣẹ ọkọ̀ tí ó lẹ́sìn kò ní pẹ́ tí ó fi sú ọkùnrin yẹn yóò sú ẹwà ni kò ní rí mọ́ nígbà tóun náà tẹríba fọlọ́n tí ó sì tẹríba fọkọ rẹ̀ ẹlòmíì àwọn fámìlì rẹ̀ gbójúlé wọn bọ́n bá ṣe ẹ̀kọ́ ẹlẹ̀ gan àwọn fámìlì wọn ti wà lẹ̀ wọ́n fẹ́ di dálé mọ́sú wọ́n fẹ́ kọ́ ọmọ jáde ńlé ọkọ wọ́n fẹ́ kọ́ ọmọ nàgàwó ọmọ rẹ̀ ńlé ọkọ rẹ̀ nígbà wọn bá gbọ́ ọmọ lọ́wọ́ ẹ̀ ẹni tí ń tọ́jú rẹ̀ ò sì tọ́jú rẹ̀ ẹni tí ń ṣàánú rẹ̀ ò ṣàánú rẹ̀ ẹni tí ń mójútó ọ ọba mójútó àwọn dúkìá rẹ̀ yọ̀dà kọ bẹ̀rù ọlọ́run owó náà lóní ní wọ owó ọlọ́run ló lówó Khadija náà lówó àwọn owó ní kò sọ di onígbèraga níwájú ànábì Muhammad òun àtòwó wọn jẹ́ ń tọrí bàbá ànábì ni yóò dàbẹ̀ ká lè túbá lẹ́yìn àwẹ̀ kọ́kọ́ wá orí wa wípé a lẹ́yìn ìgbà tágbà rẹ̀ táyìn a ó mú lágbájá wọ́n ti wá yí padà sí dáadáa gbogbo ètò bá kù tí ó ń bọ̀ ọ́nú jẹ́ máa fàdúrà gbé ẹnìkan sí ilé ayé kí ni ọ̀rọ̀ dùn tán pátápátá rí ọlọ́run máa dùn wánú láwọn abala kan ọlọ́run bá aláyọ̀ sì máa dá wa wò láwọn abala kan àmọ́ wa dúpẹ́ lórí èyí tí ń pa wá lẹ́rìn á máa ṣe sórí èyí tó kù dẹ̀ kàtó ìta lè mójútó lẹ́yìn Ramadan oníkálẹ̀ wọlé kéwù ṣẹ̀rá àwọn àfáà tí wọ́n dẹ̀ sírú ṣẹgbọ́n tí wọ́n sọ gbogbo àwọn àṣàwábì tó di níyà usulu hadha ìpìlẹ̀ sí wa tàti ma látàrí Malik Shafi Abu Hanifa Imam Ahmad Ambali àtàwọn tó tẹ̀lé wọn níta àti mọ̀ lásìkò àwọn sàhábà níta àti mọ̀ lásìkò ànábì Muhammad gan wọn ni kò rí bẹ́ẹ̀ máa wò o lè bọ́kù nínú òrùjú burúkú yẹn tí wọ́n náà gbọ́ tẹ̀sí sọgbọ́gbọ́ púpọ̀ táwọn èèyàn ń tú lérí ilẹ̀ ọlọ́run o lè bọ́ mbẹ́ àfi kọ́ ọmọ jòkó hálíkọ̀ kọ́ ọmọ lè wọlé kí wọ́n náà máa kà kí wọ́n náà bá ti rí inú kọ́ránà tàbí sí ẹnìkan kò ní dàn kankan rú mọ́ lọ́wọ́ mọ́ o anábì ni wọ́n sọ́lá kọ́tọ́ rí kọ́ ẹni tó bá yóò ṣe àlìjánà ní rọrùn fún torí pé àìmọ̀ kan làáfi wọná ìmọ̀ làáfi wà àlìjánà àlékúnmà ọlọ́mọsá ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa kó sọ wá lórí rẹ̀ kó já sọ̀pọ̀lọpọ̀ ramadan láyé allahumma aidi alaina awaman adida wa aziminatan madida wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. a ò ní lè tẹ̀síwájú jù báyìí lọ lónìí lórí ètò àìtó yín fiqhul islam wá sí onírànran látẹnu fadilatu sheikh kọmọrùdín yunus akórèdé tá a tún fi pàdé wa à ń kíra wa wípé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.